Ìbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn ìbẹ̀rẹ̀ tí ó ti bá. Wọ́n ní ẹgbọ́n ìbẹ̀rẹ̀ yìí ní lẹ́kọ̀ọ́ tí ẹwà bá ṣe ní àìsọ̀rọ̀ láfẹ́wà àìsọ̀rọ̀ níbi oṣù mẹ́rin sẹ́yìn. Òun ní ìbẹ̀rẹ̀ yìí. Wọ́n ní ẹnìkan sọ ethics, Islamic business ethics, tí wọ́n pè ní ọ̀rí ṣùkúk. Tí wọ́n lẹ́nà pé àwọn ọ̀dọ́ bá jọ̀bọ̀ sọ́gbọ́n bí àmọ̀rí ṣùkúk yẹn tí wọ́n gbé sábọ̀ níbi tí wọ́n ti ṣe títì. So wọ́n ní wọ́n ní Islamic term ni, so wọ́n fẹ́ understand ìkọ̀kọ́ ìjẹ́bẹ̀ nínú business ethics. Ìkọ́ni ẹ̀. Wọ́n ní kẹ́rẹ̀ ní ṣe bẹ̀rẹ̀ ní pẹ́ẹ́rẹ́ ẹni tí ó bá jẹ́ onígbígbíà tí kìí yẹ dájú bí àkàlẹ̀ nínú ẹ̀sìn Nínú ẹni bẹ́ẹ̀ náà fún nínú àwọn ọ̀nà tíṣẹ́ ní àtàkùnrin ọba fún ọdíkọ̀ ọmọ jẹ́ ṣẹ̀yìn. Ìgbẹ́ṣẹ́rẹ́ ìyọ̀fẹ́ tí sọ náà ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ tó fi kú ló lásídẹ́ẹ̀lì àbí wọ́n pa tó ṣẹ́rẹ́ ìyọ̀fẹ́ lè jẹ́ ṣẹ̀yìn. Ẹlẹ́ẹ̀kẹta, wọ́n ní population àwọn ọkùnrin gẹ́gẹ́ bí àwọn tó kọ́nà ṣe ń sọ àti láàrín ọkùnrin ní population àwọn ọkùnrin pọ̀ ju ti àwọn ọkùnrin lọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ni wọ́n lè mẹ́rin máa ń pẹ́ òjò jẹ́ káwọ̀ mẹ́ṣẹ̀ sí onípẹ́ ẹ̀rẹ́ àtìsọpẹ́ tí ọ̀pá jẹ́kọ́ mọ́ tó pípẹ́ àìlágbára ń kọ́ ọlọ́pàá ọ̀pọ̀lọpọ̀ obìnrin wà lẹ̀ ní òbíṣù mọ́kọ̀ tó kí ni àlàyé tẹ̀lẹ̀ sí fún wa lórí ẹgbẹ́ yìí Bákan náà, wọ́n ní kí ní Islamic perspective, kàmà yá credit, ọ̀sùn lọ́rí àwọn MTN, lọ́dọ̀ MTN, no, kàmà yá credit láti lè pọ̀. Bákan náà, kí ní Islamic perspective àwọn jọmọ́ ìjọmọ́ pé ní jọmọ́ tẹ̀lé sí ìbára Mùsùlùmí. Wọ́n ní iṣẹ́ ẹ̀ndí ìṣẹ́ mùsùlùmí tó lẹ̀ fún mùsùlùmí náà láti ẹ̀kọ́ mọ́ṣáláṣí. wọ́n ní ṣẹ́ ìyọlẹ́ṣẹ́ ìrìnlẹ̀ náà tí ẹ̀kọ́ pàọ̀ láti rí kí àgbàlagbà nínú Islam nígbàtí láti pẹ̀lú Islam jẹ́kùn ní àwọn ọ̀pẹ́ ààrùn tọ́jọ̀ ìpínlẹ̀ ààrùn tọ́jọ̀ ìpínlẹ̀ ṣùgbọ́n tí ẹ̀lẹ́ṣẹ́ ìrìnlẹ̀ náà Ìgbẹ̀ ló tọ́lẹ̀ wọn. Ìyàwó wà ní. Wọ́n lè rí àti wọn lè jẹ́ pé àwọn wa tó pọ̀ láti máa lọ́wọ́ ìgbà ìgbà. tó wá ń sọ wípé àwọn tó sáàbù ẹgbẹ́ òun ní mọ́lì Now, wọ́n ní masturbation ṣe haramu ni, makuru ni, àbí ìbùbọn. Tó, ó dàdò ní kọgbùn ọgbọ́n. Ṣé ọ́rì kọgbùn ọgbọ́n ọkọ ọwọ kọ nǹkan lẹ nǹkan ọfẹ mi tó bá dáhùn lẹ. wọ́n ní ìlú bí ẹgbẹ́ tó máa lóyún àyà máa ń rìn tí wọ́n máa fi orí tó fẹ́gun nítorí tó ń bàbá sí gbọ́ àmì àwọn ẹ̀kọ́ ìsìnkú ẹgbẹ́ tí ẹgbẹ́ ẹni bẹ́ẹ̀ tó lè ṣe bẹ́ẹ̀ nínú rọ̀bọ̀ náà. Náà, eléyìí, wọ́n ní kí a lè gba owó ìrànlọ́wọ́ láti fi kọ́mọ́ tó ṣe àti àti ìbáṣọpọ̀ ìyàwó lórí wà nínú ọwá ọwá lọ́wọ́ fún ìrẹ́kẹ́ àti bẹ́ẹ̀ lọ. Yàm, wọ́n ní ẹgbẹ́ ẹlẹ́yìí, ẹ̀fẹ́ ìjọ́ ẹ̀fẹ́ ìjọ́ dánilẹ̀, gẹ́gẹ́ ṣe ó lẹ́tọ̀ ọkọ̀ máa àdírẹ́sì tí ọkọ̀ máa ní kí ìpàdẹ́sì àbílẹ̀ rẹ̀ tó ń tánà ìwọ̀lẹ̀ olóòrùn tó bá wà sọ pẹ́jọ́ ìpàdẹ́sì tó bí irin ṣọ́jà tó àdírẹ́sì pọ́pì. Àwọn obìnrin jẹ́ wà ní ẹnikẹ́ni jẹ́ ọ̀sọ̀kọ̀. Wọ́n ni ìṣọ́ ìjáàbù wọn ni obìnrin Mùsùlùmí ẹlẹ́ wọ́n ní kíni jẹ́ kòkò tó wà nù àwọn tẹ̀mílálájì tó wà nínú business ethics in Islam kò sí mbẹ̀. wọ́n kẹ́kọ̀ọ́ nǹkan ẹ ló kọ́ lásán kò sí mbẹ̀. wọ́n ló kọ̀ kan wípé a sọ́kì lédè lárúbáwá láìsẹ̀nsì ìyẹn jẹ́ bẹ́ẹ̀. àwọn kan fún eléyàn ló pọ̀ wọ́n ti lè bá a mọ̀ pé bóyá àwọn mùsùlùmí wọn bá wọn lọ́wọ́ sí pé kí wọ́n ṣe. kódà àwọn òmùmá nǹkan tẹ̀ ń pè bẹ́ẹ̀ náà di àlàyé sọ́kàn náà àwọn èèyàn ṣe pé wọ́n ní wọ́n yà federal government lówó federal government ló fi sọ̀nà nígbà tó bá yá ẹ gbọ́dọ̀ béèrè owó yẹn àti lẹ́yìn ìgbà kan pọ̀tìgbà tí ẹ bá gbowó yẹn federal government ó fi profit lórí ẹ̀ if i'm right síbẹ̀ ni tó bá jẹ́ báyìí ní rìbá rìbá kìkì ni èyí ó dàbí ìgbà tó fowó pamọ́ ẹni tó wá fowó pamọ́ sí lọ́dọ̀ wa bọ̀ fowó kùn iṣẹ́ wo ni wọ́n fowó yẹn ṣe tí wọ́n fi fún ọ léèrè. Nítorí akéké sọ́kọ̀ ọ̀fẹ́ sí owó lọ́wọ́ wa, ó lọ́n fẹ́ fi gbé òde ọ̀nà. Àwọn wá di shareholder wọ́n ọ̀nà tá gbé òde yẹn. Wọ́n sọ pé àsìkò sọ́nà yẹn ń ṣe tó kùn fi méjì fún tuntun ṣe ọlọ́dún mẹ́wàá. Àti pé owó tí àwa kó kalẹ̀ fún bísíǹsì yẹn bísíǹsì ọdún mẹ́wàá ìjọba wa kọ tóógèètì sí àwọn ọ̀nà púpọ̀ táwọn èèyàn ń gbà wọ ojú ọ̀nà dàpọ̀ owó yẹn pọ̀. lórúkọ pé à ń ta àǹfààní lílo ọ̀nà yẹn fún wa. after ten years ìjọba wa wo iye tó ń ti pa lórí bísíǹsì ọ̀nà dàpọ̀ àwọn fi ten billion àfi ọ̀nà ṣùgbọ́n after ten years àríkọ́ àti pa five hundred million. Àjẹpé kálukú lórí iye tó kó kalẹ̀ lórí agreement bá ti share profit kálukú gba profit ẹ̀ lórí owó ẹ̀ eléyìí bá Islam. Ìmọ̀tọ́jà gọ́ọ̀mẹ̀ntì olówó tí ó fi sọ̀rọ̀ ẹ̀yìn ní kẹ́ ẹ̀ yá wa lẹ́yìn ẹ̀ gbọ́dọ̀ bí ìyàtọ̀ lẹ́yìn bàbá ẹ̀ gbogbo àtọ́gbà wá sí ìyẹ̀wò rẹ̀ sí ìjọba ọ̀gbọ̀n fífún pure river pẹ̀lú àgbẹ̀ sòkò pẹ̀lú àgbẹ̀ ní kòkó kòkó anything pẹ̀lú àgbẹ̀ is Islam orúkọ kọ́ ní Islam content kíkẹ́ dá báńkì ìlànà ìsìnkẹ́ báńkì Islam ọdún mo pè báńkì Islam kò tí ì sọ di Islam kí làwọn transaction transaction sẹ́lẹ̀ pẹ̀lú rí àtẹ. Bàbá ìsìlámù ń hẹ́yìn. Tí wọ́n bá ìsìláàmù mú ẹ bá pè ní bank Islamic bank òní jẹ́ Islamic banking system oníkéjẹ́ nínú bẹ́ẹ̀ jọ Islamic banking system lẹ́yìn ìjọba mi. Wọ́n lè yàn sí alágbàdá rẹ̀. Wọ́n wá kú gba ọ̀nà kan tó jẹ́ pé ṣẹ̀rí àsọ pé téèyàn bá kú gbabẹ̀ wọ́n pè ní ṣẹ̀yí ni. Kí wọ́n kàn wọ́n? kí ló kàn pẹ̀lú ọmọ fún wa èdè ó ti kú ọ̀kan àdúrà pé ilé ẹ̀kọ́ la wà tá à ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àwọn sọ pé títí tí a yẹn títí ó yẹ ẹ̀kọ́ ní Islam àbí kọ́ yẹ ẹ̀kọ́ mbẹ́ títí a ti kọ́ yẹ ẹ̀kọ́ ní Islam ó wá púpọ̀ ọ̀nà tó léwu yìí ọ̀nà tó burú yìí ó túmọ̀ pé àwọn àìsàn jẹ́ ọ́fẹ́ ti pẹ̀tẹ̀rẹ́ sùn tó súnmọ́. àwọn tó yẹ kí bídà tún mú kẹfìrọ ìní bídà rẹ tẹ́lẹ̀ rẹ máa yọ ìyàpò ní Islam àti pé ìyá lé fún ìyà fún látàrí dọrùn. sọ̀rọ̀ pé yé wa ẹ̀ torí pé bídà ó ń bẹ́ẹ̀ nù rẹ tó sọ̀rọ̀ ní kékeré ó ń bẹ́ẹ̀ nù rẹ tó sọ̀rọ̀ ní kòkè ó ń bẹ́ẹ̀ nù rẹ tó sọ̀rọ̀ yàtẹ́ni tó ti mọ̀ fún òwú lásán ọmọ ẹni rẹ tó fún ẹ̀jẹ̀ tó ṣe nǹkan tó jẹ́ haram lẹ́yìn ìjọba. wọ́n náà rí i pé òǹkà àwọn obìnrin pọ̀ jọjọ ju tàwọn ọkùnrin lọ. bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀sàdédé gba kámú lórí ìyàwó kan tí ìbá ṣe pé bágbára àwọn ti máa làwọn mẹsì àwọn máa nínú akọ òbúra wọn kẹsì ọmọ bàrí ọjà. àwọn wàá mọ kí lè sọ fáwọn kí láwọn akọ láàrin kẹ́ lọ dáwọ́ lé dágbára yín ọ̀ka ni. mo ní Islam ti gbà ń torí lóbìnrin pọ̀ ọ̀fẹ́ yàwó kọjá kò ní ọmọ gàrí rẹ̀ hmm. ọ̀fẹ́ yàwó kọjá kò ní ọgbà yìí ọ̀fẹ́ yàwó kọjá kò ní ọmọ àti ọ̀gbìnlé ní ọmọ ara tó ní ọmọ ara máa kí ó ó ní Islam ti gbà náà fẹ̀. bàbá tó bá bọ́ máa ṣe ọmọ òwúrẹ̀ ránṣẹ́ pé alákàrà agbára yọ̀ká máa wulẹ̀ fún ọ̀fẹ́ fẹ́ yàwó kejì ẹyọ kan tó fẹ́ nǹkan àbòsílò ń ṣe sí torí pé ìtọ́jú rẹ̀. Wọ́n hmm. á ní orúbìnrin kan má o, má rí ìjókòó rẹ̀ jẹ́ ẹni tágbára rẹ̀ bá ka lọ́fẹ̀ẹ́ àwọn òkè. Agbára rẹ̀ ọ̀ka tó dúró lórí ẹyọ kan. Àwọn tágbára wọn ka, insha Allah, á rẹ̀ ń tọ́ka kejì tọ́fẹ̀ kẹta tọ́fẹ̀ kẹrin táyìwò sì ní pọ̀ láwùjọ lórí kí wọ́n kàn tẹ̀ wá fún yà torí fáwọn máa tọ́jú wọn. ẹlòmíì fẹ́ràn méjì ọfẹ́ràn mẹ́ta agbára ìyàwó kan lónìí sẹ́wọ̀n fáwọn tó lé lórí ẹyọ kan ìyá lásán ló ti jẹun ìlànà ọ̀fẹ́. wọ́n ní kí ni. Islam fẹ́ sọ fáwọn nípa yíyá credit lọ́dọ̀ àwọn ẹni tí ń fún wa ní àǹfààní ìbánisọ̀rọ̀. Islam ọ̀fara máa ń pọ̀ yá náítì náírà òfin san hundred rìbá ni wọ́n ń pèlè yìí. Àwọn sọ pé kò ra káàdì àwọn nípa yá owó òfin gbàkàd àwọn ayá ní náìtì náírà tí wọ́n lè fi san hundred naira lè bá wọn pèlè ìwọ̀nyọ́. wọ́n ní àwọn jama tàbí jama ti tàbílì àti al-ikhwan al-muslimun tí ahlu sunna ni wọ́n pọ̀ ìta ahlu sunna wọ́n kì í ṣe ahlu sunna. tàbílì kìíní ṣe kọ̀rí kọ̀rí ti mẹ́rin nínú rẹ̀ láti rí tọ̀rí kọ̀kọ̀dìríyá jìsíyá nàkṣàbẹ̀ndíyá ṣẹ́hẹ̀rọ̀rìdíyá. àwọn tọ̀rí kọ̀ mẹ́rin ẹni tọ̀rí kọ̀ ẹni tó dá tẹ̀blíìdì sílẹ̀. bọ́ọ̀gà bá ti tẹ̀lé gbọ́ lọ́mọ rẹ̀ lóòyìn tẹ̀blígì kì í sáré sùnà jama bíbí àná ẹni tí ti ṣe tẹ̀blígì nǹkan tó ní ṣe bíjà tọba kú lórí ẹ̀ òkú lórí bíjà má tàn rẹ jẹ tí wọn sọ pé nìkan ti tẹ̀blígì orí láìláì ìlú ọlá àbòtó kú ìrà ọ̀nà náà sọ láìláì ìlú ọlá àbòtó. bẹ́ẹ̀ni àlẹ́kọ̀ọ́lù mùsùlùmí wọ́n yẹ sáà lùsùnà olórí wọn gbà tó dalẹ̀ ó ní ọ̀nà táwọn ọ̀nà sàlàfíà tòbíyà ẹgbọ́n sàlàfíà ni tòbíyà nìkan olùsọ abẹ́jẹ́ sàlàfíà yóò tún ajá tòbíyà gbọ́dọ̀ ṣe jẹ́ tòbíyà ló fi jẹ́ sàlàfíà ó sì ní sí àti ìyà ojú ọ̀nà àwọn òṣèlú yìí rẹ́ẹ̀ ló ti jẹ́ bá àti ẹ̀kọ́ àlùmọ̀ọ́sẹ̀mọ́ àtàwọn tẹ̀lé ìyẹn nọ́mbà lọ́jà lọ́dọ̀ọ́ gbogbo na máa ń ṣe láyé láti wá darapọ̀ ó ti lọ́mọ ìyá àwọn. Nọ́mbà yẹn ló dé àlọ́dọ̀ tiwọn, àlùsùn náà rí bẹ́ẹ̀. Ìtọ́jú àlọ́dọ̀ àlùsùn náà ni pé ẹ̀sìn wo gan ló ń ṣe báwo ló fẹ́ ṣe? Ẹ̀sìn wo ló ṣe ṣe? we need your number, we need you. a ní jìrà kan inṣàlá yóò jáde láti fi àwọn àlàyé rẹpẹtẹ lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn jama Ikhwanul Muslimun jama ti Tabligh bákan náà àwọn al-Asha'ira bákan náà àwọn sanpé ní Sururiyya bákan náà àwọn al-Qutbiyya tó gbogbo àwọn ilé àtàlàyé wọn nínú rẹ̀ èyí jẹ́ fáwọn tó bá gbọ́ lárúbáwá. wọ́n ní. àwọn ń kọ́ mọ́tíláṣí ẹni tí wàá di mùsùlùmí wá kó àwọn lówó táwọn òbí máa bá tẹ lọ àìgbọ́dọ̀ gbà ọ́ fún ní wọn alóòsì wá bá àwọn mùsùlùmí débi pé màá lọ gbowó kíkọ́ mọ́tíláṣí lọ́dọ̀ ògùn sànyà Emmanuel Daniel Rebecca pété àwòkùdìlà tó owó tó máa fi kọ́ mọ́tíláṣí owó tó mọ̀ ní owó àwọn mùsùlùmí gbọ́dọ̀ pé wa. Ààrí kọjá ọ̀pẹ̀ ní káàkiri ṣe táìlì táìlì kọ̀. Kápẹ́ẹ̀tì àníjẹ lẹ́yìn ìjẹ́bù ti bẹ̀. Títà bá ti sọ láti láì sí táìlì bẹ̀, oníjẹ́ sọ láti. Nàá sọ̀rọ̀ ẹ máa ti sọ láti yìí lọ bẹ́ẹ̀. Lẹ́yìn náà táìlì, ó lójú ìta gbọ́dọ̀ ṣe ti máa kíláàsì. Gbogbo ìta ń ya nǹkan sí lóríṣiríṣi. Bẹ́ẹ̀ni pápá bá nínú sọ láti wà. Ọmọ wa ò pé bó wọn ti di akínní. Is it rectangle or triangle or a square? lórí sọ̀lá ọwọ́ àpàrígbẹ́ ọ̀ ìdí ṣe sáìkò gbogbo àmọ̀ sí ìgbà ẹ náà lẹ́rìí torí ẹ ní tẹ́lẹ̀ mọ́rú ẹni tẹ́tẹ́lẹ̀ ilé ìjẹ́wò ti ṣe jẹ́ wọ́n ní ọ̀rẹ́lá àti mọ̀tẹ́lẹ̀ òṣèlú ọgbọ́dọ̀ dọ̀bálẹ̀ ọgbọ́dọ̀ kúlẹ̀ bó wà ní ẹnìtìlá tí wọ́n ń jà ẹnìtìlá wọ́n tàbí kíkúnlẹ̀ Ìwé ìlàtí pọ̀tíra wa ti bẹ̀rẹ̀ yẹn. So, kì í bọ́ ṣùlùbẹ̀yìnà fi ṣùkùnmẹ̀ ìmṣẹ̀láì ẹ̀ńdà ṣàhìyà. Títí àlàyé àwọn ẹ̀rí tó múnádóko nípa àdájọ́ títẹ̀. Torí gbogbo títẹ̀ tó fi dórí fíforí kalẹ̀ títẹ̀ ni wọ́n pè. Ọba máa rò kó ọmọ tó rò kó ó ti rò kó lọ ó ti orí kalẹ̀ títẹ̀ náà wọ́n fi wù rẹ̀. kí ni ìdájọ́ rẹ̀ ká ṣe fún yàtọ̀ bá fẹ́ kí. kọ́tọ́ àtà àwọn abọ́gibọ̀ pẹ̀lú yéé ṣèṣe sí àwọn mùsùlùmí. wọ́n ní àwọn àwọn àwọn bá sọ́ọ́sọ́ọ́sọ́ kó lọ hijab ó rárá agbẹ́dọ̀ wọn ò nílò láéláé. ó làwọn ṣèṣe wá àdìgún ẹ̀ sọ fún náà ṣé ìṣe mùsùlùmí ni wọ́n tí àwọn bá wá pọ̀ jálẹ̀ kí wọ́n máa kọ́ lára yìí wọn ò nílò jìlbáàbù tẹ ẹ bá wí wí wí tẹ ẹ tó kọ́kọ́ bí ọba gbọ́ bí ọba gbà ògbórúkọ ẹ̀kọ́ lẹ̀. Ètò wọn fànù dànù sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lo ìjáàbù yẹn gan onímọ̀lì jù wọ́n lọ ó ń gbòòwò lẹ́bi wọn. Ìgbà ẹ̀yìn òun lè sọ pé ìmọ̀lì ní ti tiẹ̀ lọ. Wọ́n lè sọ pé tiẹ̀ ti tẹ̀mí lọ. Nǹkan sẹ́ni tó ti pé ọwọ́ àwọn nìkan lọ́mọ. Wọ́n lọ ti sọ kú àǹfọ̀sọ̀. Wọ́n àlẹ́ mọ̀ bí màlẹ̀ ìtàkọ̀. Ẹ bẹ́ẹ̀ sì máa fọra yín mọ́. Ọwọ́ àwọn nìkan lọ́mọ ẹni tí ń pààyàn. Ẹni tí a lè sọ látàrí sáárí, òní pé má lè rò tó tàwọn ẹni lọ jìlbà. Nítorí tí ọ̀bá sí Imani, bó orúkẹ́ mú yìí, obìnrin ò ní wọ Ṣébí wọ́n sọ pé orí mọ́ ló fi yára rẹ̀ ọ wá ní má lè rẹ̀ ti tẹ̀lé tí wọ́n ti bá bọ̀. Lọ́nà o. Tá a bá wí, a sọ pé ní tí ń lo Jilbab, ó ní má lè jù wájú ọ̀wọ̀ lọ. Torí tí ọ̀gá sí má lè, àwọn situation kan máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé orú òun obìnrin gidigidi síbẹ̀síbẹ̀ yóò fún fẹ́jẹ̀ bá bọ̀. Bí má jẹ́ wá dà, ọ̀n ẹni tó fẹ́ lo Jilbab, ọpọlọ yarí o olóhùn lè gbà olóhùn ọkọ̀ rẹ̀ tó bá lò jùlọ àwa sì ní tí ọba lò jùlọ àfẹ́ wíwú tí ọba gbọ́ tẹ bá kọ́ lẹ̀ kò burú. tí ọkọ gbọ́n gbogbo tó tọ́jọ́ jẹ́ ohun lè gbà òun fẹ́ kí gbogbo èèyàn máa bóun ìbò tẹ̀lé dáadé lára ẹ̀ lọ́wọ́. nìkan ni kéèyàn máa jẹ pé ó lówó lára ọ̀fẹ́ fún ọmọ bọ́ọ̀lù ìyàwó rẹ̀ ló dé. ha ọlọ́run mọ̀ sí ìbà mọ̀ sí ìbà ọ̀gbá bọ́ba lọ sí fún ọ̀ní lóògùn kan. àbí kí wọn bá ogún kí wọn bá búrú rẹ̀ owó ti bàjẹ́ láàrọ̀ chloroquine wọn kò ní àbílẹ̀ bá kú. wọ́n ní káwọn ọmọ mẹtrobéṣì táwọn máa fi ọṣẹ òkúta káwọn máa fi gbòdì kí àtọ̀ òbí máa jáde gbogbo bá sí ilé wọn lọ́tàn. والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. àwọn مؤمنين nínú ومن wọn ẹ àfi lọ́dọ̀ àwọn ìyàwó wọn àmọ́ àwọn ẹrúbìnrin tí wọ́n ní kàpálẹ̀ lórí àwọn ẹrú wọn tí wọn ọba tó abẹ lọ́dọ̀ ìyàwó àti ẹrú wọn yìí sẹni tá a lè bú. amẹ́ríkà bá tún wọ́n ọ̀nà míì láti jẹ̀gbádùn tọkùnrin máa wá lára obìnrin gbàgbọ́ mi tó yàtọ̀ sí àwọn ọ̀nà yìí àwọn ẹni tó tako ẹnu àlá ọ̀wọ́ ẹsẹ̀ lọ́dá pẹ̀lú bóòlù tí fẹ́ẹ́ fi ìpàsìkú kù yọ àtọ̀ kù lára rẹ̀ o ìyàwó ni ọlọ́fẹ́ dáàdì ẹ̀ ìyàwó ọ̀fẹ́ ìyá rẹ̀ ló ti bí ọ dáàdì rẹ̀ ọ̀ma ṣàṣì dànù ni wọ́n fi jáde wọ́n ti fẹ́ sọ̀rọ̀ àrẹ dá láti dànù báyìí. ẹ ní káwọn ẹni tó bá ń ṣe irú rẹ̀ ìyàwó ìsábà jọ wọn lójúmọ́ o yóò fi ìyàwó sínú yàrá òun sì lọ wọ pálọ̀ yóò máa máa tó bẹ́ẹ̀ yóò máa fọṣẹ gòdì yóò máa fi para gòdì títí bá tó fi jáde lọ́pọ̀lọpọ̀ ọgbà tí bá ti ń wúwọ̀ ọ̀daràn yìí ló ti máa wò wòkú àtẹ̀tà torí kó lè jáde kíákíá torí ẹ̀ ẹni tí wọ́n ti kọjá wọn bẹ̀ tó bá gbówó lò ní kóòbì fẹ́yàwó kàn sí lè máa máa dúgbò yìí. èkéde lè lá wọn á rèsì fọ́ọ̀m tí wọ́n fi ràn án lọ́wọ́ tó fi fẹ́yàwó jáwọ́ nídìí ẹsẹ̀ jíjà ní ọkọ. wọ́n ní ẹni tó lóyún. ìmáàmù jẹ́ ìgbàgbọ́ ẹ̀yẹ rẹ̀. ó ti kí àyà máa rìn. láti lè bá a ti ọ̀rọ̀ àtúntò ká dànù ní máa wá fi orúkú sẹ́yìn. ó lè bá ṣe bẹ́ẹ̀ náà nọ Ramadan àtọ́ba ṣe bẹ́ẹ̀ síyàmù rẹ̀ bàjẹ́ nìyẹn. síyàmù bàjẹ́ nìyẹn torí pé tí kankan bá ti ń yòrò sí ọlẹ́nu kọ́lá kó ti pápò tó ń gbé tọ́ rẹ̀ bàjẹ́ síyàmù yẹn ti bàjẹ́ nì wọn lọ́mọ yahoo yahoo tó lè fáwọn ló fọ́ mọ́tíláṣí àti sọ tó bá fún ẹ gbọ́dọ̀ gbá ẹ gbọ́dọ̀ fi kọ́ mọ́tíláṣí mọ́tíláṣí ilẹ̀ ọ̀gbọ́n òun ìfowósọ́dọ̀ fi kọ́. wọ́n lóbìnrin lọ́jà léèwé rẹ̀ tó lè bá àwọn ọmọ iléèwé àti olùkọ́ sọ̀rọ̀ ó lè bá wọn sọ̀rọ̀ lópin ìgbà ọba ti ní gba àyà tí wọ́n níwájú tó sì sọ kí ń bá wọn sọ nínú òun ló fi sọ ọba sọ àwọn nǹkan mẹ́ta wọn lóbìnrin ò sínú gàyàgàyà síwájú àwọn ẹlẹ́kẹ̀jì ohun rẹ̀ yọ̀wọ̀ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ pẹ̀lú serious ṣe é ṣe pé sáwàdà yóò sì mọ kọ́ńtẹ́ǹtì kí ń bá wọn. Irun pálọ̀ wo ni jáàbù àwọn lè ní? kò sí kọ́lọ̀ kan pàtó sí ìsìlámù wí àmọ́ kọ́ má jẹ kọ́lọ̀ tó mú ojú kọ́ má jẹ kọ́lọ̀ tó ṣe pé wò mí kó o tún mi wò tó bá tiẹ̀ jẹ́ dúdú o ti ṣe àpọ̀jù torí pé àtúpadà rí báwọn obìnrin nígbà tó gbọ́ pé kọ́mọ́sá ti jẹ́ kọ́lọ̀ aṣọ táwọn ọkùnrin máa ń wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti sọ tiẹ̀ sí ti ògì kí ni tó máa méjì ọ̀tọ̀ méjì lóbìnrin ni ọ̀tọ̀ tara wọn gángan ọ̀tọ̀ nǹkan bá wọ̀ tara. ìsìláàmù wa sọ pé gbé aṣọ kan lé gbogbo ẹ̀ lórí tó gbà sílé ọ̀tọ̀ rẹ̀ méjèèjì. wọn à ní ráwọ̀ rẹ̀ wọn ò ní rí ọ̀tọ̀ rẹ̀ tó wọ̀ lórí ara rẹ̀. jìlbáàbù tó gbélé òfẹ́ màbá sọ ni tàbá gbé jìlbáàbù ẹgbẹ̀rún lórí jìlbáàbù lórí ara kí láwọn jìlbáàbù náà láàyè jìlìbáàbù náà fẹ́ẹ́ ti pàtí gbogbo àwọn ọ̀tọ̀. Tí jìlìbáàbù náà bá ti wá dùn sọ, nǹkan bàjẹ́ ni. Tẹ̀lé ìjàmbá ti ti jẹ́. Jìlìbáàbù kì í sọ̀tọ̀. Nǹkan afẹ́ ti gbé ọ̀tọ̀ pamọ́ ni. Tọ́ba ti wá dé pé kọ́lọ̀ jẹ́rìí ń lò. À èmi lè jẹ́ nìkan gún mi o. Èmi lè jẹ́ kó ọmọ pẹ̀lú aláì lásán méjì o. Èmi lè ajẹ́pá aráyé lò ó sí. Hmm. Kìí sẹ̀sìn ni wọ́n ń ṣe. Ọ̀fẹ́ mọ nǹkan táwọn èèyàn fẹ́ sọ. Tẹ́lẹ̀ náà àwọn èèyàn kí máa máa sọ wọ́n máa fi wọ arọ́ fún wọn sọ èdè lẹ́sẹ̀ wá bẹ́ẹ̀ ṣẹ̀sìn pọ̀tẹ́sì ẹjọ́ bá ti lẹ́sìn ṣe ọlọ́run ti ayé mà torí ẹ̀ tó hàn tó lọ́hùn làámi ẹ̀jẹ̀ náà lẹ́ ilẹ̀ ilẹ̀ ẹ̀ń ẹ̀sọ̀tẹ̀ òkú wa. Thank you.